mo máa wò ó mọ àtàdá ojú rẹ̀ ló ṣe wọ ní ìkànsẹ́ ní ìkànsẹ́ jẹ. Bẹ́ẹ̀ni ẹbí fò bí mi fò mí. Àtàdá dàpọ̀ borí mi bò mí. Òṣà tó gbà fìlà ó lè borí ẹni. Àtàdá borí mi bò mí. Ọmọ àbí ló adéyẹmí kò bí owó agbára bí ọ̀tá gèrègbè níbìkan àgbámú gbogbo ara nífi jóni àìláì. ilé àkàndá làwọn àtà lọ. ọ̀rẹ́bùrì ní Táíwò Mr Ezekiel ọláògùn Alhaji Prince Adéyẹmọ Ayọ̀bámi Mrs Tóyìn Ajíbádé ọ̀rẹ́bùrì Lúsẹ̀ ọ̀ṣọ́dáre ọ̀rẹ́bẹ̀rẹ̀ oníjọbí ọ̀rẹ́bẹ̀ oníyàgbé àgọ́ apc leaders òkè ogun alhaji abubakar alhaji lẹ́kàn lokoso baba mustapha alhaji mẹ́rin afẹ́bẹ̀rẹ̀ ètò ìfinijóye atọ́mọ̀áṣe àti ayédèrò pẹ̀lú àwọn ìyàwó wọn yèyí atọ́ba ṣe yèyé ayédèrọ̀ à á sì fẹ́ kí ní gbogbo àwọn nílò wa kí wọ́n dákun kí wọ́n jọ kí wọ́n dákẹ́ torí iwájú kábíyèsí la wà báyìí kí jẹ́kẹ́ ṣe kí ni kí jẹ́kẹ́ pa àríyàngalẹ́rin kí jẹ́kẹ́ pa lórí ọdún báyìí ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o inú ọ̀lù ti wà níwájú kú. wàá rí mi bí àwọn. okay sorry sorry let him come back máa dé àgbo. Ìyẹ́sẹ̀ náà lè fi gbogbo ara máa jẹ́ mi. Àkàndá. dákun ẹjọ́ bá mi yọjú sí bàbá bàbá archbishop ládìgbòlù ẹ bá mi yọjú sí ọmọ ládìgbòlù ojú ọba láàfin Ọ̀yọ́ jẹ sí. Dr. Liman Alaji Ọ̀gbẹ́rẹ́ Ìpàdé Adélu Adélékè CG Fire àsìyẹ. Sínà Bẹ́là níbo ló wa ṣèṣe lọ́mọ ìyá mi ni àbí òṣèré ọ̀mí lẹ́bi tẹ́lí ìpàdé ọba ọba àgbẹ̀dẹ kúrò ní ìmọ̀ye ìkẹsà tó kúlàlú tí mo gbọ́ sí kalẹ̀ mọ́ béèrè ọ̀wẹ̀. ogun nítorí ikán ogun jà wúṣá wàlàyé ogún torí òru jàbàdàn ogún torí omi ọjà jẹsà ogún jàbùsà ogún oko kan. we need to clear the aisle because once again. We like to bring in Honorable Shino Pella and his as well as Dr. and Mrs ilé ka gbàjẹsà ní mọ́kòbí tó pé àti mọ́kòbí lọ́rẹ́ òjòbìnrin. ṣáínà àdìsá àdìẹ. Adéyẹmí ní ìdákẹ́ná. Ẹ̀rù àtàdá sì ń bà mí. Ah, I love you, I love you. síbí. Gbogbo ẹ̀yin bá fẹ́ òkú aṣáájú ẹ̀kú ọ̀rọ̀ bí ẹ̀kú wà òkú òkú ẹ̀dá. Ẹ̀rọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó tó náwó ọmọ sínú àgbẹ̀ láti ọ̀rẹ́ sínú àgbẹ̀ láti èjì rẹ̀ ara ṣokùn ọwọ́ ọ̀rọ̀ lọ́wọ́. منه على مرجعكم bro. Let's go. I've lórí are my drummers? Oh yeah, where are congrats but àwọn but gbogbo àwọn ilé ìgbà tó ṣe wọ́n ṣàtìmọ́ṣẹ́ rẹ̀ tẹ̀lé fún mi.